الرجيم تبارك الذي إن شاء جعل لك خيرا من ذلك إن شاء جعل لك خيرا من ذلك جنات تجري من تحتها الأنهار ويجعل لك قصورا بل كذبوا بالساعة وأعتدنا لمن كذب بالساعة سعيرا إذا رأتهم من مكان بعيد سمعوا لها تغيبا وزفيرا وإذا ألقوا من منها مكانا ضيقا مقرنين دعونا لك ثبورا لا تدع اليوم ثبورا واحدا وادعوا ثبورا كثيرا قل أذلك خير أم جنة الخلد التي وعد المتقون كانت لهم جزاء ومصيرا لهم فيها ما يشاءون خالدين كان على ربك وعدا مسؤولا الحمد لله نحمده سبحانه وتعالى نستغفره ونتوب إليه ونتوكل عليه ومن به ونستهديه إنه من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نيقوه إليك يا دفع الله الله الحمد لله الله يا دفعنا علمت بأن الله جل جلاله náà ni ọba tí ó dá oúnjẹ òun náà ni ọba tó tún dá ibi tí ó máa fi ń pa àwọ̀ ẹ̀dá. ọ̀lẹ́múná bí anáwọ́há jálá jálá lòó. nínú ọlá rẹ̀ ó fi oúnjẹ jíjẹ ó fi ṣe oògùn fún ebi. jálá ó fi omi mímu ó fi ṣe ìrẹ̀ǹgbẹ́. Jalla jalaluhu. Wọ́n ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ náà létò létò létò fún àwọn èdè èèyàn. Ọ̀lìmúná bí anna Allaha jalla jalaluhu. Fílẹ̀ yìí náà ṣe ètò bó ṣe ṣètò ayé kalẹ̀ fún wa, tá a fi ń ráyé gbé. Tọ́lọ́wọ́ bá ọba fi mọ́lẹ̀ ẹlẹ̀ ni inú òkùnkùn ṣe lóṣẹ̀mí. Ọ̀lẹ́múná bí annàlọ́ha jálàjálà lóhò. Òpò kan náà lọ́lọ́wọ́ bá wá dá ló fi òdiwọ̀n sí. Ọ̀lẹ́mú bá sí irun kọ́lẹ̀kún mú tàkà bírò. عليم بصير خالق متكبر. Bẹ́ẹ̀ náà ló ṣe máa máa dá òkùnkùn nítorí pé a lè máa lo ojú ọjọ́ lásán láyìí ṣe pókùnkú tẹ̀lédé. Alimun basirun khaliqun mutatabirun ọba tó ṣeré yìí náà náà lọ́bọ ní mímọ̀ munbasirun khaliqun mutakabirun wọ́n náà ni ọba olùdẹ́ẹ̀dá tó dá gbogbo nǹkan pátá lahul amru fi dunya lahul amru ba'daha àṣẹ ayé àti sọ̀rọ̀ òun ló tú àṣẹ pa náà lọ́lọ́wọ́n ọba o ní dunya Ogun tí ń ṣẹlẹ̀ láyé lọ́wọ́lọ́wọ́ báyìí wọn ló mọ̀ ọ́. Ẹ̀hùn àmúrò fi dùnìyà. Àtúbọ̀tán tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run bá nìkan ló ní kápá lórí rẹ̀. Lahul amru fi dùnìyà, lahul amru ba'daha. Àtúbọ̀tán tí yóò tún máa ṣẹlẹ̀ lẹ́yìn tí ń ṣẹlẹ̀ yìí ọlọ́run nìkan lọba tó yé. Lahul khayru له الخير والنعمه بل هو قادر Ọlọ́run bá tí a ń dúpẹ́ fún náà. Lahu al-khayr. Ó náà lọ bá tí gbogbo ń tàn pé ń dáadáa ń bẹ lọ́dọ̀ rẹ̀. Wa ni'mahu. Ó náà bá oníkẹ́ ọba tí máa ń ta ní lọ́rẹ̀ ń túbá wọn. Bal huwa qadirun. Ọmọ ń tàn pé ní gbádùn ọlọ́run bá ló ní lọ́wọ́. Lahu al-khayr wan-ni'mahu bal huwa qadirun. Tí a ń fi lè náà ṣèròyìn fọ́lọ́ ọlọ́run ni pé kò sẹ́nìkan tó tó pé mo ní kápá mo lè ṣe mo lè ṣe mo lè ṣe mo lè ṣe tọ̀hún bí kì í ṣe ọlọ́run bá nìkan. Àwọn ń tọrọ àlékún ọlá fún ànábì Muhammad sallallahu alaihi wa Àbí ọlọ́run ọba nínú àánú rẹ̀ kó jọ kó túbọ̀ fi wá mánà. Kó má jẹ́ kí ṣe tán eré wa gbà kúrò lójú ọ̀nà ọ̀la yìí. Àmín. Ọkìra ìjẹ́ Mùsùlùmí. Ọkìra wa oṣù àpọ́nlé akẹrẹwà kó oríire aláfíà ta ní tàfin láǹfààní àti rí ààrẹ wa gbà àbẹ̀ ọlọ́run kó jọ kó má fi àárẹ̀ kẹ́yìn àláfíà yìí fún wa àmìnà lónìí à ń tẹ̀síwájú bí ta bá ìdánilẹ́kọ̀ọ́ adé lánàá náà ni ìtì a ń ṣàlàyé nípa ètò ọlọ́run subhanahu wa ta'ala eléyìí tí tó parí. lórí àwọn ẹ̀dá rẹ̀ ìtòfin wá ṣàlàyé pé bóun ṣe ń fi àwọn òjíṣẹ́ ránṣẹ́ sáyé ìfàwọn òjíṣẹ́ yẹn ránṣẹ́ a rí nínú àwọn èèyàn eléyìí tó yàtú pé ń gbà náà àtakò látọ̀dọ̀ wọn pọ̀ gan-an sáwọn òjíṣẹ́ ọlọ́run àwọn àtakò yìí òun náà ló gbé wọn débi pé ó dà ọlọ́run tí ọlọ́run fi ránṣẹ́ rásítà náàbì gangan ni wọ́n lóòótọ́ bá ní kò yẹ káwọn lè náà lè máa lọ jà kájọ máa pàdé ẹni tó anọbi ọlọ́run ni kò yẹ káwọn náà tún máa ṣerú wàhálà táwọn ń ṣe kódà àwọn ẹ̀sẹ́ẹ̀tì kò yẹ kí wọ́n máa jẹun báwọn náà ṣe ń jẹun náà tá a ṣe fún wa lánàá kìfìrí nínú àwọn wọn wọn náà ní kí wọ́n kí wọ́n máa challenge ọlọ́run kí wọ́n máa challenge àwọn ànábí ọlọ́run kí wọ́n máa fi àwọn ọ̀rọ̀ ńláńláńlá ràbàndẹ̀ ràbàndẹ̀ ránṣẹ́ láti máa fi jíwe pé aláàgbàṣẹ́ láti máa fi ìtakò láti máa fi hàn sáwọn ànábí ọlọ́run tọ́rọ àwọn bá rán pàtàwọn ànábí ọlọ́run bá dẹ̀ bá ti ń jíṣẹ́ rẹ̀ rí àwọn ní nǹkan méjì tí wà lẹ́mí wọn kọjá pé kí wọ́n dìlé fà mọ́nà tọ́lọ̀ bá gbére wọn lọ́wọ́ ẹni tó máa gbọ́ ń gbà náà gbọ́ ẹni tí ò ní gbọ́ ò ní gbọ́ ìṣàtakò síṣẹ́ ọlọ́run látọ̀dọ̀ àwọn èèyàn kan kò yẹ kó dín ní lọ́wọ́ àti jíṣẹ́ yẹn pé látànà ló ti ń bẹ bẹ́ẹ̀ wípé káwọn kan dúró kí wọ́n máa tako òdodo kí wọ́n gbógun sí òdodo àtẹni tí ń sọ kò yẹ ṣẹ̀bẹ̀rẹ̀ lónìí ń tí yàn bá ń ṣe tí ò bá sálátakò eléyìí tí wọ́n fojú hàn nídìí rẹ̀ ajásípẹ̀ nǹkan náà nítumọ̀ nìyẹn wèrè ló yàtọ̀ tó bá ń ṣe àwọn èèyàn kan máa wo ní pé ẹ fílẹ̀ o ṣáàjì ó máa ṣe tó ń ṣe ò tí bó ń ṣe bẹ́ẹ̀ ṣe ti ẹ̀ nìyẹn o má fàṣùkò ẹ̀ ráre má lọ máa bá wèrè fa wàhálà má bàa rojọ́ o ṣùgbọ́n ẹni tó sàn tó jiná dẹni tó gbádùn gbogbo ìgbà yóò tó bá ti dáwọ́lé nǹkan kan kó máa retí àwọn èèyàn kan ẹlẹ́ tí wọ́n máa jẹ́ alátakò fún lórí tó dáwọlé pàápàá jùlọ kíyàn jáde sáyé lónìí kó máa wá sọ pé kan ṣoṣo lọ́lọ́run kíyàn wá sọ fáwọn èèyàn pé a ní ẹyẹ iṣẹ́ bọ́ má a ní ẹyẹ iṣẹ́ ìwò a ní ẹyẹ iṣẹ́ àjò kíyàn jáde sáyé lónìí kó ní ẹyẹ wọ̀ a ní ẹyẹ iṣẹ́ lè ẹyẹ iṣẹ́ tọ̀hún ní táwọn èèyàn ti bá sáábà láwùjọ kọ́dà tán ti rẹ́ni tó bá ń sọ pé lè yóò dá tí wọ́n ti rí sí bí ìgbà tí ẹ pé ṣé ni wọ́n ni ṣé wọ́n ṣèyàn bí tiwa ni Ṣe wọ́n náà fẹ́ sọ pé òkè ṣọmọ ni ṣe wọ́n náà fẹ́ sọ pé ni Ṣe wọ́n náà fẹ́ sọ pé wọ́n náà ara òun ṣáájú ni gbogbo tẹ bá ti ń fáwọn èèyàn lónìí àwọn èèyàn ò ìwọ tó ń sọ yẹn pàápàá mọ́rí bọ́m̀bẹ̀ tí rán gbà pé kódà nínú òròrí àwọn èèyàn ilé tí ó tún burú jáì ní pé wọ́n gbà pé ọlọ́run ọba ti fọ ayé kan lọ́wọ́ kódà àwọn pé èṣù ló ń darí ayé kì í ṣe mọ́ Akbar náà ló fọ́ tó fi bá ti ń sọ wọn àwọn èsì tí ìkọ́nà ناني تاشره tàṣàlàyé وقالوا ما لهذا رسول يأكل الطعام ويمشي في الأسواق وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق ونروح نبي وليلي يروج شوري يأكل الطعام ويمشي في الأسواق وانتم ثم متونا لجا táwọn àti ẹ̀ tí ń pàdé ní sọ táwọn jọ ń nájà. làwọ̀lá ń sí láàrẹ̀ yìí lẹ́yìn máa lákùnrin fáyàkù náà máa wà hù nàbí ni kí mọ́lákù yẹ tí ṣe màláìkà ìkan nínú àmàlẹ́kà ọlọ́run kí lè jẹ́ tó máa máa fún tó máa máa kò yẹ kó jẹun. àwọn yìí kọ́ ilé ìhìjá ìfìlẹ̀ àwùjẹkùnù làwùjá náà tó ìyà kò lómi ha. ọ̀pẹ́rọ̀ rí wọn náà ni pé àwọn ọlọ́lá ayé kódà tó fi kan aṣọ tí wọ́n ń wọ̀ gbogbo ẹ̀ náà wọ́n bá wọn ṣe ni tó fi kan bàtà tó fi kan ago kò sí dààmú pérú aṣọ ni mo fẹ́ wọlé níná o àwọn kan ni wọ́n wà nídìí eléyẹn wọ́dúrópù àwọn kan ni wọ́n wà ní ìṣàjì ẹ̀ ọ̀rọ̀ pé ṣáṣe lè yóò ṣé kò sí ìṣá ṣáṣe lè ilẹ̀ bàbí tí wọ́n lọ yìí mo ṣá àwọn kan ni wọ́n mójú tẹ́lẹ̀ yẹn irú oúnjẹ wo ni mo fẹ́ jẹ náà kò sí tó kọ́ pẹ̀lú gbogbo òrònú yẹn mọ́ báwọn ọlọ́lá ayé ṣe ń lò gbèsè ayé nìyẹn pàápàá jùlọ àwọn tó wà nípò ipò agbára ipò àṣẹ ipò à ń darí ìlú àwọn gọ́vnà àwọn ministers àwọn àwọn president. irú ẹ̀ náà náà wá rò pé yẹ kó sallallahu alaihi a ní bákan náà ti ẹ kan ni. àwọn ilé kọ́ ilé ìhè káwẹ́sì ni a ó tẹkùnú lẹ́wọ́ ìjànà tó lómi ha. ọ̀nà yẹ kọ́lọ̀ ń fi pẹpẹ ọ̀rọ̀ tó fẹ́ sí ànábì ọlọ́run máa lò láyé ránṣẹ́. a ó tẹkùnú lẹ́wọ́ ìjànà tó ha. àdúgbò ẹ̀kọ́ náà máa búrókì báwa náà ṣe kò ma kó máa ṣẹlẹ̀ kó náà máa complain tó owó lọ́wọ́ mi o nǹkan dẹ̀ ńlẹ̀ o ọ̀nà yẹ kó ní ọgbà kan ẹlẹ́ tí gbogbo ohun tó fẹ́ jẹ àti wọn tí gbogbo ẹ máa wà wọ́n ní ànábì wọlé gan rẹ̀ lè وقال الظالمون إن تتبعون إلا رجلا مسحورا wọ́n fi wá sọ̀rọ̀ tó tún wá burú jáì. Àkọ́lá bọ̀ lè mọ́ ooo. Ọ̀dáràn mọ́ràn ni kèfèrí, bọ́bá ṣe ń sọ̀kan tí wọ́n sì mórí bọ́ ń bẹ̀ wọ́n tún sọ mí tó tún máa burú jù tí wọ́n ti sọ tẹ́lẹ̀ lọ. ọ̀kọ́lá bọ̀lì mú. ẹ bá àwọn alábòsí àwọn aláìmoore àwọn kèfèrí àwọn ẹlẹ́kọ̀ọ́. tattabi'una illa rajulan mas'hura. àwọn akọjú sáwọn tí wọ́n ti gbà fún ànábì sallallahu alaihi wasallam. ọkọjú sáwọn sàhábà. in tattabi'una. àwọn sọ fún wa pé in tattabi'una illa masihura. aláyìn ò tí rẹ ni tẹ̀lé sí yàn. illa rajulan masihura. ẹ ti ṣe olórí yàn. aláyìn tẹ̀ ń tẹ̀lé rajulan masihura. wọ́n ló ní dání o eléyìí kì í ọlọ́run. eléyìí jẹ́ àwọn ọ̀rọ̀ tó jábọ́ lẹ́nu wọn jẹ́ náà. kò máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. nínú àwọn orúkọ burúkú táwọn kìfìrí máa ń pa àná bí ọlọ́run ọ̀dọ́ ni kí wọ́n pè wọ́n ní onídán tẹ́ẹ̀rí ilé yẹn náà pọ̀ rẹpẹtẹ nínú ni wọ́n torípé àwọn táwọn ànábì ọlọ́run máa ń ṣe ó máa ń ṣe wọ́n ní ààyìn ìmọ̀ ló máa ń jẹ́ lójú wọn wọ́n nígbà wọ́n fún àwọn ìmọ̀ yẹn kì í ṣe ohun tí ordinary person lè ṣe tí kì bá ṣe tó bẹ́yẹ ọ bá ẹ̀ dágbọ́n sí olóògùn náà fi pàánà bí wa Musa náà ló ní dán ọ̀rọ̀ pé dán ní eléyẹn náà alayhi salatu wassalam gbogbo ọ̀rọ̀ rí wọn wọn náà ní kí gbogbo ẹni tó bá ti onídàáni olóògùn ni eléyàn òṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ó ti wà bẹ́ẹ̀ ti pẹ́ kì í ṣe lórí ànábì Muhammad sallallahu alaihi wasallam ni wọ́n ti kọ́kọ́ máa pe ànábì Ọlọ́run ní òpìdán ìyẹn jẹ́ kan nínú orúkọ tí wọ́n máa ń pè wọ́n nínú àwọn ìbanilórúkọ jẹ́ ṣẹ̀dá pé tí wọ́n bá ti pèèyàn tí wọ́n bá ti bá lórúkọ jẹ́ àwọn tó fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ìmú tó máa kọ́kọ́ wá sẹ́nu wọn ni pé wọ́n ti ló ní dánì èmi náà kíyèsí náà ẹlẹ́mí náà bá bẹ̀rẹ̀ sí èrò kérò torí pé ọ̀rọ̀ ní agbára àwọn àgbàlagbà lè bá níbi tí ọ̀rọ̀ dé wọ́n ní ẹsẹ̀ ò débẹ̀ àwọn ọ̀rọ̀ mi ti ẹgbẹ́ sábà ti jù ú lẹ̀ báyìí ó ti rìn gan àánú ọlọ́run nìkan. òun náà lẹ́lẹ̀ fi rí ọ̀rọ̀ yẹn ṣàtúnṣe ẹ̀ ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú náà tọ́wọ́ ti fẹ́ bà nǹkan jẹ́ wọ́n kàn mú irọ́ níbi tìkan wọ́n kàn júlẹ̀ nípa ẹnìkan nínú wọn ọ̀rọ̀ tẹ́ gbọ́ yẹn báyìí olè yẹn máa gbé káàkiri ó dẹ̀ lè má rí bẹ́ẹ̀ àwọn ilé náà rí pé kí ni táwọn lè ṣe o wọ́n dẹ̀ já pẹ̀lú onídán tọ́ba ti ní onídán ni àwọn èèyàn sọ́dọ̀ ẹ̀ mọ́ wọ́n ní àà ah, ah, ah, àti ti mọ́ ní àwọn òpìdán wà ń lù dáadáa ilé náà tí wá dé wá ń fọ́lọ́ ń parọ́ pìdán fún wa. àkọ́lá bọ́ọ̀lì mú na tẹ́tẹ́bí ọ̀nà ìlà rọ́jùlá mẹ́sàn olófà tó fi já pé gbogbo tí wọ́n bá ti gbọ́ ọ̀rọ̀ tí ò dáa nípa àwọn tí wọ́n gbéṣẹ́ ọlọ́run dání má sáré gbà o. ṣèwádìí ni o pápá jùlọ súnmọ́ ẹni yẹn kó béèrè lọ́wọ́ ẹ̀ mo gbọ́ kó wọ́n sọ wípé wọ́n sọ wípé kí ni wọ́n náà ní kíní kan létẹ́ náà máa ń tọ́ polé lórí pẹ̀ kan ń dágbọ́n tàn wá ni. يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا Ọlọ́run bá ní mo pẹ̀lú olùgbàgbọ́ òdodo. Ìjà àkún fásikún bínàbà ń fàtàbà ìjànú. Ọlọ́run ní tí ẹ bá ti gbúrò ọ̀rọ̀ kan, tí information kan bá ti dọ́dọ̀ yín. Fàtàbà ìjànú. Látọ̀dọ̀ àwọn kan tí wọ́n jẹ́ bípò kí ọ̀daràn tí wọ́n fẹ́ da nǹkan rú. Fàtàbà ìjànú. Fàtàbà ìjànú ẹ ṣèwádìí dáadáa o. bàtàbà yànú tó sí ibù kọ́ọ̀mà bí jahala fàtúsíbìlù àlàmà fàìlì tó múnádìí ni. lórí pẹ̀lú tó bá wà jẹ́ ọ̀rọ̀ ló fẹ́ mọ́ Fátàbà ìyànú. Ẹ bá máa sáré kọ̀nkúrúdì ńgbà tẹ́ bá gbà kankan, kẹ́nà tí wá gbà pé bó ṣe rí nìyẹn. Fátàbà ìyànú. Ẹ ṣèwádìí ẹ kọ́kọ́ ṣe investigation yìí dáadáa. Àwọn tó sì bù nǹkan ó máa ń bí jàhálà. Táwọn yẹn bá fẹ́ bà fún àwọn súnà tó ń ṣe dáwà lórúkọ jẹ́, ọ́ lè ní oníṣìnà ni. Ṣèwádìí pé ṣé lóòótọ́ ló ṣe ṣìnà? Fátàbà ìyànú. Kọ́kọ́ béèrè náà. kódà kó béèrè lọ́wọ́ fúnra rẹ̀ ẹ má bínú sí béèrè tí mo fẹ́ béèrè yìí o àwọn ẹnìkan wọ́n sọ wípé kan báyìí jẹ́ kó wá farabalẹ̀ ṣàlàyé ń táwọn èèyàn fi ń dárà láyé òkèrè ó gbọ́gbọ́ kú òun náà dẹ̀ ti máa sọ káàkiri ó gbọ́ lẹ́ni ọlọ́rọ̀ fúnra rẹ̀ kó wá fìdí ọ̀rọ̀ yẹn

ètò lágbára náà tàbí lè rí ìyàwó yẹn gẹ́gẹ́ bí ẹni burúkú ọkùnrin yẹn yọ́ pàtó ọ̀nà bá fẹ́ rojọ́ ìyẹn ló fà tó jẹ́ sí ṣẹ̀rẹ́ ìsìlámù òfẹ́ kákan gbẹ́jọ́ ẹni ẹnìkan dá káwọn náà ti wá rò kó bó ṣe rí nìyẹn kẹ́nìkan bẹ̀yàn kan jẹ́ kí wọ́n náà dẹ̀ ti wá gbà pé ẹni bàjẹ́ bó ṣe rí nìyẹn yọ burúkú nílò tọ́ ẹ̀hẹ́n abájọ ọlọ́ni tùsíbù kọ́mọ̀ bìjà àlà. Kẹ́ bá máa lọ fàyè máa kan, kẹ́ máa lọ fi wá pè ẹni tí ò ń ṣe ní ibilẹ̀ ní ibi o. Kẹ́ máa lọ fi sọ ẹni rédọ̀tá. Kẹ́ máa lọ mọ́ ọ̀tá lọ́rẹ̀ẹ́ kẹmọ́ lọmọ́ rẹ̀ lọ́ta. Fàtú síbí aláàmà fáìlì tó múná dìbí pẹ́ bá ti wá ṣe bẹ́ẹ̀ tán ìwà padà bẹ̀rẹ̀ sí kábàámọ̀ pé àǹbá jẹ́ mọ́ ọ́ mi ìdẹ̀wà mọ̀ ṣá torí pé kò sí ni àwọn àgbàlagbà níbi rọ́bà lọ fógún ọdún ọ̀nàjọ́ kan òdòdó ń bọ̀ wá bà ìgbà tó òdòdó yẹn bá máa fi dé kó máa ti di ti bọ́ kí mi mọ̀ bá dẹ̀ mọ̀ kó bá máa padà wá ṣẹlẹ̀ sí ẹ̀ṣẹ̀wádìí ni o oríṣiríṣi nǹkan náà òyìn ń ànábì ọlọ́run wọ́n lè sọ bẹ́ẹ̀ náà nípa fọ́ súnà mí lónìí wọ́n lè lóní jìbìtì ni súnmọ́ kó ṣèwádìí ṣákùnlẹ̀ má bínú mo gbọ́ báyìí báyìí ah, wọ́n ní jìbìtì ni wọ́n ní ẹgbáyàn ah, ó yá wọ́n farabalẹ̀ gbọ́ torí ò tí gbọ́ ti sáìdì ní sọ́nàdágbọ́n fi súnà bojú ni tó bá lò ní gbọ́wà sí ẹ̀mọ́ èṣù ló fẹ́ da ẹ̀mí ẹrú yẹn tó bá rẹ̀ ti àṣífẹ́ mú ẹ̀ báyìí atakété ni súnmọ́ kó béèrè lọ́wọ́ ẹ̀ ó lè jọ́ta ní tó ṣẹlẹ̀ ọ̀tọ̀lẹ́jọ́ tí lè yẹn sọ létí tiẹ̀ márùn èrò kérò nípa ẹnikẹ́ni wọ́n dà ṣe sí mùsùlùmí rí mùsùlùmí gidi ọ̀nà pé tíyàn kan bá wá wíwé kú wí fún ẹ nípa ọmọ ìyá rẹ mùsùlùmí kódà kẹ́ni náà máa ti ń ṣe lórí ẹ̀sìn kó máa ń ṣe àfá ẹ̀sìn kó kàn jẹ́ ọmọ ìyá rẹ mùsùlùmí tẹjọ́ ń kírun ẹnìkan wá mú ìròyìn burúkú wá fún ẹ nípa rẹ̀ má sáré gbà kò sẹ́lẹ̀ tó fẹ́ jẹ́ ni pé kí wọ́n náà wá ti wá gbà pẹ̀lú ìdí nílò sọ àbàjọ kó ti máa rò èrò kírò ọlọ́run bá ní sọ́lọ́tún ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وتعا فقارا ما يوا نبي صلى الله عليه وسلم يا وعائشة قالوا شيء شيء ناسي داري بي ìbáyí tọ́lọ̀ ń ṣe fún àwọn mùsùlùmí ń gbà náà ní káá nígbàtẹ́ iná tí ẹ̀ ń gbọ́ táwọn kan gbérú mọ́ òṣì káàkiri táwọn kan sọ̀sọ̀kú sọ̀rú eléyìí ẹ̀yin gẹ́gẹ́ bí olùgbàgbọ́ òdodo tó bá yẹ́ pé ń gbàtẹ́ iná gbọ́ ni ẹ̀mejì lọ́lọ́run rìpítì ọ̀rọ̀ yẹn ní láwọlá ẹ̀dẹ̀ sẹ́mi ẹ̀tùmọ́hù zanna al-mu'minuna wal-mu'minatu bi anfusihim khayra ọlọ́run ká ní pé ń gbàtẹ́ iná gbọ́rọ̀ ọ̀rọ̀ báyìí tí wọ́n ń sọ táwọn kan wá níyàwó wà nábi ṣe ṣìná tọ́nà àti sọ̀fúwánì ṣe ọṣe ṣìná pẹ̀lú ara wọn na ọdún ilẹ̀ ìmìzàlì ọlọ́run ní oyẹ kẹ́yìn anẹ́rẹ́ nìkan wá dé lánàá orí mú fáwọn àti ọgbìnrin kan gbéra ọsùn ló tẹ́lẹ̀ mọ́jú alóhun ni mo rí sọ pé láyé sàrí kìí ṣohun túdàmì kìí ṣohun sẹ́ àtọkàn mi èèyàn máa ń jọyàn mú tó gbọ́dọ̀ kọ́kọ́ wí nìyẹn o pẹ̀lú tọ́lọ ń sọ fún wa yìí o ọlọ́run ní tẹ́lá ti gbọ́rù rẹ̀. innal ladhina ja'u bil ifki usbatun minkum لا تحسبوه شرا لكم قرر الذين جاءوا بالإفك عصبة منكم Ọlọ́run náà tí ó yá tó wọ́n fún ní ìró ìbànújẹ́ tí wọ́n wá mú àdápa ọ̀rọ̀ lẹ̀, tó wá parọ́ tó wá dúnrún ṣìná mọ́yàwó ànábì. La tahsabuhu sharran ẹ má rí news yẹn gẹ́gẹ́ bí nǹkan burúkú o. bal huwa khairun lakum. oríire ni fún yọlọ́ fẹ́ pẹ̀ yín lẹ́kọ̀ọ́ ni o. likulli imri'in minhum ma iktasaba minal ithmi. ìjàmbá kó yẹ ká ronú pa kí ni ọlọ́run tún sọ yìí. ọlọ́run àwọn tí sọ̀rọ̀ sáà ti ṣe àìsà. Látàtàbùrù ṣàrà lakum ẹ má rò pa burú ni tí wọ́n ṣe yẹn o. bal huwa khayrun lakum. ẹ má rò pa burú ni fẹ́yìn o aburú ni fáwọn kì í ṣe fẹ́yìn. bal huwa khayrun lakum. ẹ má rò pé kí ló wá ṣe wá yọ ọmọ ìṣe wọ wá bẹ̀rẹ̀ sí bọnújẹ́ bọkànjẹ́ barajẹ́. bal huwa khayrun lakum. Allah ní oore ní fún yín kí ló fà tó min al-ithmi. Ó yẹ ká béèrè pé kí ló dé torí pé táwọn mùnáfì kí ò bá ṣerú eléyìí ẹ̀ ní dáhùn mọ̀pọ̀ àti ìṣara yín ìyẹn lọ́lọ́run sọ fún ànábì ìjọ náà sọ́lọ́lọ́ àníṣàlá tírù wọn ò bá wíwí kú wí ẹ̀ nímọ̀ páwọn eléré kèrò farapamọ́ sáàrin yìí bal huwa khairul lakum ọlọ́nìmọ̀ ẹ̀sọ́sùn wọn ni mo táṣírí wọn fún yín ni oore ni fún yín ọwọ́ nílẹ̀ kulli mur'in minhum Màkítàsábà mínà lè fi mi. Ọlá ní ṣùgbọ́n ohun tó dájú tí mo fẹ́ kọ́kàn yín balẹ̀ sí. Lèkó lémìrì ìní níhàn. Ẹnìkan kan wá oníkálukú gbogbo àwọn tí wọ́n sọ̀sọ̀ kú sọ. Màkítàsábà mínà lè fi mi. Gbogbo ohun tó sáìsì ẹ̀ṣẹ̀ tí oníkálukú tó dá, òun náà lòun náà máa gbẹ̀san rẹ̀. Wọ́n lẹ́bi ìtẹ̀wọ́lá kìdírọ̀hù mi ní torí pé tọ́rọ̀ bá ṣẹlẹ̀ eh, tí dáadáa bá ṣẹlẹ̀ a máa ń gba láadáa bí dáadáa jura wa lọ bẹ́ẹ̀ náà ni táìdá bá ṣẹlẹ̀ táìdá bá ṣẹlẹ̀ náà a máa ń gba àwọn èèyàn máa ń dára níjà ìdá jura wa lọ táìdá náà bá ṣẹlẹ̀ àwọn èèyàn máa ń dára níjà ìdá jura wa lọ. lẹ́kùn lè mi ni wọ́n ń mákítà sábà mínà lè fi ní ìrìn. Ṣé àwọn pẹ́lú mi mẹjọ́ rò? Ẹlòmí ọ̀hún kan gbọ́ ọkàn sọ fún ìyàwó ẹnìkan ni. Ẹlòmí kan gbọ́ ọkàn sọ fún ọmọ ẹnìkan ni. Ẹlòmí kẹrẹ̀ rẹ̀ bó ń ṣe gbọ́ ní àyàwó ah, ànábi ṣe ṣìná, ó sọ fún ọmọ ẹ̀, ó sọ fún bàbẹ́ ẹ̀, ó sọ fún ọ̀rẹ́ ẹ̀, ó tún ti gbé tó bá tún ti dé lóúnjẹ atúndálẹ̀. Báwọn èèyàn ṣe dáràn sí níbi àwọn ọ̀wà yìí, bẹ́ẹ̀ náà lẹ̀ṣẹ̀ wọ́n ṣe pọ̀ sí. Lẹ́kọ̀ọ́ lẹ́mùrí ìmínú màjídá sábà mí lálẹ́ fún. Ọlọ́run ní ọ̀rọ̀ tí kó wa wọ́n dá wá gbẹ̀jẹ̀ wá gba ẹ̀san rẹ̀. Wọ́n lẹ́bí táwà là kí bí rọ́gò mí ní hùmlẹ̀hùn àdábùn ní àzín. Ọlọ́run ní ṣẹwárí, àlẹ́dì ìtawọ́lá kíbẹ̀rọ̀hùn mí ẹni tó ń wá ṣàyà gbangba tó ṣámpíọ̀n ìbanilórúkọ jẹ́ ìtàwàlákìdò minhum ẹni tó ṣáńtì ọ̀banilórúkọ jẹ́ ìnínú wọn tàwàlákìdò minhum ẹlẹ́yàn àbúlábùnà ọbẹ̀yìn bínú salud olólórí gbogbo amọ̀náfìkì olókọ́kọ́ olóngbé ọ̀rẹ́ ṣe ọ̀rẹ́ ẹ̀dùn lẹ́nu ẹ̀jù wọ̀lẹ̀rí tàwàlákìdò minhum ọlọ́bá ṣíwá ní aṣíwájú níbi tí ò dá àmín àbúlábùnà ọbẹ̀yìn bínú salud Òun aláwọn bá tún dì í dì í rí fà sọ́rọ̀ sí. Wọ́n lè rí ìtẹ́wọ́lá kìdì rọ́bì mi ní òun. Ọlá ní ìtòun wá lọ fúnra ara rẹ̀ tẹ́ pé òun ló gba wájú. Òun ló jẹ́ lórí wọn. Lẹ̀rú. Òun lè sí wọn lẹ́nu. Lẹ̀rú àdábù ni àbí. Òun ló jẹ́ láwọn láàrin wọn. Lẹ̀rú àdábù ni àbí. Òun ló ní fọ́lówà. Lẹ̀rú àdábù ni àbí mú. Òun náà máa ń parọ́jọ́ sí. الله, الله أكبر والذي تولى كبره منهم له عذاب عظيم الله Láúlá ibi sẹ́ni ìtumú gúgọ́nà lèmúmínú na wà lèmúmínà túbí àfúnsì hìmù kọ́ ìrọ̀. Ètò wákẹ̀mí àti ilẹ̀ yìí. Láúlá ibi sẹ́ni ìtumú. Ìbàtọ́lọ̀rọ̀ ọba ọ ni káfíà lọ fálọ̀ káwá fàbọ̀ fálábọ̀. Allah. A ti sọ ti àwọn tó jẹ́ kèfèrí tí wọ́n wá fẹ́ bà náà bàtìyàwó rẹ̀ lórúkọ jẹ́ àti parí ọ̀rọ̀ tiwọn ẹ̀yin tẹ́ wá jẹ́ sọ̀hábà. láúlá ibi tẹ̀mí ìtùmùrùhù. ọmọ àbá ní tó bá jẹ́ pípín gbàtẹ́ iná gbọ́ bad information yẹn bá ti ní tẹ̀mí ìtùmùrù. ìgbà tí bad news yẹn dé tó bá jẹ́ pípín náà gbọ́. zọ́nà ìmúminú náà wà ìmúminá tó bí àwọn ẹ̀fọ́sílẹ̀ mọ̀kọ́ ìrọ̀. ẹ̀kọ́ pọ̀ náà Al-Kùránì gan-an. wàláhì ọlọ́nkọ́ alẹ́kọ̀ọ́ tó pọ̀ gan-an téèyàn bá tẹ̀lé ìgbésí ayé èèyàn ò ní dojúrú téèyàn bá tẹ̀lé ọ̀rọ̀ èèyàn kò ní mẹ́hẹ téèyàn bá tẹ̀lé aláìmọ̀kùn ní máa wá advice èèyàn torí pé èèyàn máa ti gbọ́n ìmọ̀ràn tí kẹfẹ́ ní fẹ́ wá fún yín ọlọ́run ti kọ́ iná àlùkùránì ju tó ń fẹ́ sọ fún yín lọ ọlọ́run tí wọ́n pín ìgbà tẹ́yìn náà gbọ́ táwọn èèyàn ẹni tó kọ́kọ́ dá ọ̀rọ̀ yẹn lẹ̀ ṣẹ́rí bíyàn ṣe máa ń dojú ti onísọkúsọ bíyàn ṣe máa ń dojú ti olófòófó òní pító lófòfó bá ti mú ọ̀rọ̀ burúkú kan wá ẹ sì ti sọ́nu ẹ̀ pé sọ ìsọkúsọ lílé tó ń sọ yá kí mo lọ sí ṣé kí n pe màá pẹ́ni tó ń sọ ẹni sìn ó máa ní rárá rárá mo lọ sí wá gbọ́ ìsọkúsọ tó ń sọ ọlọ́ni tó yàgbé tẹ́ ń ṣe rí ń gbàtẹ́ ní àkọ́kọ́ kọ́kọ́ dáàtọ̀ tó sọ yìí. lọ́la ìfi sẹ̀mírì tó mú hù. ọlọ́ni tó bá jẹ́ pé ìfi sẹ̀mírì tó mú hù nígbà tẹ́ yìí gbọ́ ọ̀rọ̀ yìí. lọ́nà limúmínú na wàlímúmínà tóbi á fún sí i mú kọ́ ìrọ́. kẹ́yìn olùgbàgbọ́ òdodo. wàlímúmínà. ọlọ́run tún dìídì sọ lọ́kùnrin àti lóbìnrin. orí rora yín pé kò lè ṣẹlẹ̀ téèyàn kan bá sọ ohun tí ò dá ń pa yín tẹ̀yìn dẹ̀ ro èrò orí rora yín nírú àkàwé tí mo ń wálẹ̀ kan kẹ́nì kankan dé kókò múra ọlẹ̀ kọ́ni orí tọ́rọ̀ ẹ̀ dọ́dọ̀ rẹ̀. Lọ́nà bí a ń fúnṣe ìmọ̀ fọ́ẹ́rọ́. Kẹ́ẹ̀dẹ̀ kẹnu bẹni tó wá sọ̀rọ̀ ẹ̀ ló sọ pé yóò rọ́ ló pa. Wàkọ́ ló wàkọ́ ló wàkọ́ ló hàbà ìfúkọ́ mọ̀ bí. Káàkiri bá ti ah, ah, náà sọ pé láyé àlùmọ̀fà kọ́sẹ́ á. Mo jẹ́rí ẹni kò lè jóun sẹ́. Wàkọ́lú. Ìyọ́jọ́ yàn ni. Àdá ìfúkọ̀ mọ̀ bí. Wọ́n tún dọ̀dọ̀ ṣáyìn kíkà ń sọ pé láyé tẹ́ àlùkò lè jóun. wàláhì ẹ̀rí pẹ́ni tó mú information àwọn ojú àti àkọọ́lù ọjọ́ àkóyẹ́ pẹ́ nìyẹn lórí ojú àti kò nílè sọmọ́ ṣùgbọ́n tó bá ti sọ́fẹ́ nìkí tí wọ́n sọ pé ẹ̀ẹ́n abájọ sọ́fẹ́ nìkejì sọ́fẹ́ nìkẹta ìyẹn náà bẹ̀rẹ̀ لولا إذ سمعتموه ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفك مبين Ó tó máa ń fún èṣù lágbára. Ó ní pé tó bá ti da èròkèrò kan sáàárín àwọn èèyàn ìṣọ́wà máa lágbára ní àdùpẹ́ ọpẹ́ ò ọpẹ́ ò mo bá bẹ̀yẹn jẹ́ po mo dáná ọkọ àtìyàwó yẹn rúpo ẹlòmí lè fún ẹ ní bad news nípa ìyàwó ẹ ẹlòmí lè sọsọkúsọ fún ẹ nípa ọkọ ẹ farabalẹ̀ má sáré gbà bẹ́ẹ̀ kọ́kọ́ jẹ́rìí ẹ̀ náà kọ́kọ́ jẹ́rìí ẹni tiẹ̀ yẹn náà tó bá tiẹ̀ máa padà wá ṣèwádìí ẹ̀kọ́ lọ́lọ́n kọ́kọ́ kọ́ wa yẹn. wàkọ́lù hádà ìbùkún mùbí. ẹ̀kọ́ lọ́lọ́n kọ́kọ́ wa yẹn o ń tí wà kọ́kọ́ ṣe ní tó kọ́kọ́ sọ pé kò lè rí bẹ́ẹ̀. Zanna bí a ń fún sí him kọ́irọ́. Bẹ́ẹ̀ tó bá ti wá ní kò lè rí bẹ́ẹ̀ yẹn pé á nù nù nù kó wá ní pé hádà ifukun mubin. Hádà ifukun mubin. Ó tẹ̀ ẹyẹ ọlọ́run, irọ́ lẹ yìí o ọ̀rọ̀ tó wá sọ fún mi ọ̀rọ̀ yóò ṣẹlẹ̀. láwùlá já aléhì bí arúgbà àti ṣùhádá fàyífìlàmì tí bí ṣùhádá ìfàwùlá ìkà ìdàlá ìhùmúlíkà bíbú Òfin wá dé. Láúlá jẹ́ òun aléhì bí àrọ̀bá àti ṣúhádà. Àwọn tó ń parọ̀ ṣìnà mọ́ yẹ̀wọ̀ Àìṣà.

àdẹ̀lẹ̀ má lẹ́bí oríṣiríṣi ìwò wa mọ̀ òṣìwádìí ò gbọ́ ìbápò kan rí kó wọ́n jọ sinra wọn dẹ́nu géètì hòtẹ́ẹ̀lì ni wọ́n bá kọjá ló bá kárí rúmọ̀ ló bá ń gbé káàkiri ló bá ní ẹkùn pé àló ah, súnmọ́ pẹ́kípẹ́kí báyìí ní àá sísá rẹ̀ ní òbèrè ní. láwùlá jáàbò alẹ́ ìdí bí àrùbá ti ṣe dáadáa. sẹ́rí ohun tó yára dọ̀tí ẹni láyé tó yára bá ní lórúkọ jẹ́ láyé òun náà ni kí wọ́n fi ìkan e, fi ẹ̀sùn ṣìnà ara ní lára àwọn ló fà tó yá pé òfin tọ́lọ ń gbé kalẹ̀ ń pa rẹ̀ à kéèyàn tó lè mítọ̀ pé ààrí lágbájá báyìí ó ṣe à àwọn ènìyàn làágùn lẹ́fí máa rí pé àwọn lágbájá ṣe ṣìnà wọ́n lẹ́ ló kò pa ilé tó wáyé nígbà yà náà sọ̀rọ̀ sọ́lá àwọn ènìyàn jẹ́wọ́ fúnra ara rẹ̀ ni ìkìrọ̀rù ló pọ̀ jù a mú àárí fúnra ara wa ah mbòlò ti fẹ́ rí òfin yẹn lágbára gan ni torí pé àárí fúnra ara wa ìkìrọ̀rù yẹn nípa àwọn ènìyàn náà wá jẹ́wọ́ fúnra ara wọn pa ànábì òun ṣe ṣìná òjíṣẹ́ ọlọ́run òun ṣe ṣìná ṣùgbọ́n àwa la mú àárí wọn ah ẹ máa pé mẹ́rin wọn ẹ pé mẹ́rin. ti kì í dẹ̀ ṣe pé ńgbà tó wọ lọ́wọ́ lè mí rí. ti ìgbà tó ń ṣe lọ́wọ́ lè mí rí. àwọn mẹ́rin ibi tí wọ́n ti rí wọn bí arọ́bá àti ṣùhádá. Bó Kó wá pé gbogbo orú eléyìí ni rárá o, tí mú ọgbọ́n ṣìṣì náà, mú ọlọ́run ọwọ́. Ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin, bá wọn níbi tí wọ́n ti ń ṣe lọ́wọ́ báyìí, tí wọ́n bọ́ra síra wọn, tẹ́ wọn lórí ara wọn, tó wọ́n ń ṣe lọ́wọ́. تعرفون لقاء لولا جاء علي بأربعة شهداء طيب لم يأتي بشهداء فأولئك عند الله هم الكاذبون طيب لم يأتي بشهداء bá ti lè pìrìsẹ́ǹtì àwọn ẹlẹ́rìí. Nílámíyá ti lè ṣùhàdá. Ìgbàgbọ́ wà nìkan ló bá ń sọ lòdẹ̀ ń gbégbékúgbé káàkiri. Àyíndínlámíyá ti lè ṣùhàdá. Ìyílẹ̀ ẹ̀ṣẹ̀ nìyẹn ló jẹ́wọ́ fúnra rẹ̀ kó ń ṣe títẹ̀rọ ọlọ́run ọba tó mú lẹ́mí tó fi wá jẹ́wọ́. Àyíndínlámíyá ti lè ṣùhàdá. Kò fẹ́ kí yá ẹ̀ṣẹ̀ yẹn jọrùn. Màláìkà ìdàrúlá ìhùnmúlẹ́kà dìbò. Ọlọ́ni àwọn tí wọ́n bọ́ máa fọ́lọ́ ń bọ́dà, wọ́n látàlá mórí wọn ẹ̀lẹ̀ bìlífù mi ni, wọ́n látàlá sọ́n bí lára sí mórí wọn. Màláìkà ìdàrúlá ìhùnmúlẹ́kà dìbò. Ọlọ́ni ẹ má gbà, Allahu Akbar, kì í ṣe pọ́lọ̀ ṣùgbọ́n ohun tọ́lọ̀wọ́n bá ń fẹ́ ká mọ̀ ní pé kí nìyẹn léwu gan wàláwòlá pàgbẹ́sẹ̀ ni wọ́n ń jà tó rò pọ́n bára wọn ṣe ṣe wàláwòlá fadlullahi alaykum wa rahmatuhu fid فيه عذاب عظيم Wàláwàlá fọ́ndùnlá ẹ̀yà aléìkún. Ìwà tí ìdúnrúnmọ̀ ti yàwá ìṣà ẹ wáyé, ọ ti mọ̀ pé táwọn bá ti stéèn ìyàwó ànábì àwọn ti stéèn ànábì. Tó bá ti yawo ọ̀gá rẹ̀ oníṣìnà, ó ti lóníṣìnà, ó ti borúkọ ọ̀gá ẹ̀ jẹ́. bàbá rẹ̀ tí kìí ṣe ìyá ó wá ló jalè àwọn èèyàn wá sọ ọ̀nà tí wọ́n bá wọn sọ́kọ̀ àyàwó dáàdì ní jalè à ah, ó ní tìjú ni ó mọ̀ kó tí mórúkọ dáàdì ẹ̀ mọ̀ orúkọ dáàdì ẹ̀ tó mú mọ́ ẹ lò ṣe gbọ́dọ̀ bá wọn sọ mọ̀ ìyàwó bàbá mi tó sọ yẹn ipò ìyá ẹ̀ ló wà tó bá sọ pé ìyàwó ànábì ṣe ṣìnà ah! ó ti sọ̀sọ́kú sọ̀ ìyẹn lọ́nà àti sọ pé tí kì bá ṣe wọ́n náà láà fàdílù lọ́yìn àléékùn rí tí bá ṣe àánú ọlọ́run lórí àti kẹrẹ fi dùnìyà wà fi kẹyìn láyé àti tó 13 13 doubt 13 second believe ọlọ́ni ìjàmbá jẹ bótò sí lára. ìbìtàlà fọ́nà wúrí bí alísínà ti kún mú wáṣẹ̀kú lù nàbí àfíwáyìn kún wáṣẹ̀kú lù nàbí àfíwáyìn kún má lè ìsàlákùn bí i lè mú wàtá sábú náà òun àyè náà wà wà ń dà lọ ní àrí ọba alágbára ibi tí a la kọ́ na ubi alisina ti kan. ọlọ́ba nígbà tẹ́ iná ti wá ń fẹnu ara yín ìlú kù ẹ ti ń sọ. tala kọ́ na ubi alisina ti kan. ẹ ti ń jẹnu wúyẹ́wúyẹ́ síra yín létí. pàtẹ́kùn ìlú nàbí àfiwáyé kan máa lẹ́yìn sàlà kan bẹ̀rẹ̀ ìlúmọ̀. ẹ̀dọ̀ ọ̀gbìn wọn bá sọ̀rọ̀ ẹnìkan láì dá tẹ́niyẹn bá dé àwọn èèyàn tún wá tún òbí ìgbà tí wọ́n rí rí. Allah. látòkè délẹ̀ báyìí. a tún mọ́ wá yẹ̀wò pé hmm, mo ṣe máa ṣojú fúrú hmm. nìyẹn abẹ́ẹ̀rí ni Akbar ibi tọ́lá kọ́nà ubi àlèsí náà ti kàn ọ̀nà táyẹ̀ tó wá fi ń dáràn lónìí tó wá lójú tà lọ́lọ́ fóònù tún fi wà tọ́ba tún ti túká ti ń ah ọ̀rọ̀ yẹn lágbára bọ́nà rí O le gan o ó ti ó ti fi kọ́ọ̀lù ara wọn àwọn abẹ́rẹ́ ti dẹ́sẹ̀ yẹn láhìláhìláhìlá. Ibi tàlà fọ́nà rúbi alísínà ti kún. Aláhìníkàtà iná gbọ́. Wọ́n tẹ kúrú nàbí àfihàn àyíkún. Tẹ́nà wá fẹ́ni sọ tẹ́lá àwọn gbé ká. Máa lè ìsàlákún ti yì ìlímú rí. Máa lè ìsàlákún bí i àlìmù. Ń tẹ́ mọ́ pa ẹ̀. Tí ò dá yín lójú. Wàtán Háṣàbù Nàhú ni wọ́n ọ̀rọ̀ tí o mọ kúlẹ̀kúlẹ̀ ẹni kọ́kọ̀ sọ wọn náà dẹ̀bí ní just like that subhanallah alazim mọ́sàárì gbàgbàkúgbàgbọ́ tó bá ní nǹkan mí lẹ́mi nípa èèyàn kí n ṣe kán wá múrò ìgbèrúkú wá fún ẹ̀pà ìtí wọ́n náà wá gbàgbọ́ kọ́kọ́rò tó kò lè ṣẹlẹ̀ ẹgbọ́n wá fi parí yẹn وتحسبونه وتحسبونه هيفنا يعني وهو عند وهو عند الله عظيم وتحسبونه هيفنا تحسبونه هيفنا وهو عند الله عظيم Kátẹ̀sí kì í ṣe tèèyàn ká dúnrún Ọlọ́run ọba tó dá ayé àtọ̀run. Ó jẹ́ ká mọ̀ pé ká dúnrún ṣìnà mọ́ ni, ká parọ́ àtẹ́yìn ọ̀kan ò mọ́ ni, ó jẹ́ ká mọ̀ pé nǹkan ńlá ni. Wàtà ṣáṣábù náà wúrò àìṣìnà. Wọ́n sọ fún torí ẹ̀ àárọ̀ wa oríṣiríṣi àwọn nǹkan mẹ́ta máa rí tó ń ṣẹlẹ̀ àbóríṣiríṣi àwọn ọ̀rọ̀ mẹ́ta máa ń gbọ́ tó máa ń ka níwùsì mẹ́ta máa ń sàn ọ̀rọ̀ mí ìṣẹ̀lẹ̀ mí ìṣẹ̀lẹ̀ ládùúgbò táwọn láti máa sáré bá wọn wí máa sáré bá wọn sọ láì mọ kúlẹ̀kúlẹ̀ tàfi máa máa lọ ta sí personality ẹni ẹlẹ́ni tàfi máa lọ dọ̀tí ẹni ẹlẹ́ni tàfi máa lọ ba ẹni ẹlẹ́ni lórúkọ jẹ́ tí ẹ pé ń gbà tó ń lọ ń bá ní kí ọ̀rọ̀ yẹn padà wá hàn síta àwọn èèyàn tá a tọ́ ti ti ẹnu ti wá wípé ó ṣẹlẹ̀ báyìí báyìí ní lóòótọ́ kò lè rọrùn fún wa láti tún wọn pè padà. ìjà àkóńfàásìkún bìnàbà ìrìn fàtàbà ìjànú.

kẹ́yìn náà má ti sọ pé ó lè jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ ó lè rí bẹ́ẹ̀ lóòótọ́ trust ọmọ yẹ ẹ. àwọn bàbá ńlẹ̀ yorùbá ní à ń jàbí ká kúkọ́ o kọ́kọ́ gba ọmọ ìyá rẹ̀ gbọ́ pé kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ọlọ́run tó wáyé pé ń gbàtẹ́ gbọ́. Wàlá ọlá ìdíṣẹ́ ní ìtumọ̀ ìhòkú ìtọ́mù máa yẹ kúrú lànà àtàkàlà mẹ́dì hàdá. Ọ̀rọ̀ mi sọ ni. Lọ́bẹ̀ ànàkà hàdá bùhìdá lọ́nà àwẹ̀. Dẹ́rígbà táwọn ọ̀rọ̀ ńláńlá yìí ń jáde tó ń bọ́lẹ̀, ẹ̀rú bà wọn sọ̀hábà. Kódà tó fa tó jẹ́ pé Abubakar ṣe ìlérí kan tó ní agbára kọ́lọ̀ tó padà wá sọ pé kó padà kó má ṣe padà padà. Ọlọ́run tó bá pé ń gbàtẹ̀ gbọ́ ṣáà. Ọ̀làọ̀lá ibi sẹ́mi ìtùnú. Ṣé ọmọ pé tẹ̀ kan tá a kọ́kọ́ sọ ni pé Ọlọ́run tó bá pé ń gbàtẹ̀ gbọ́ kẹ́yìn ro èrò ríro ra yín kẹ́yìn má bá wọn sọ. Kẹ́ẹ̀dẹ̀ sọ pé kò ṣẹlẹ̀. Ẹlẹ́ẹ̀kejì Ọlọ́run tó bá pé. Ọ̀làọ̀lá ibi sẹ́mi ìtùnú ẹ̀kọ́ ohun tó yẹ ká ṣe lọ́rọ̀ ń kọ wa yàn. Oye tó ń máa yẹ̀kúnù lànà anátàkàlà máa bí hàdà. Kẹwa sọ pé máa yẹ̀kúnù lànà anátàkàlà máa bí hàdà. A kò yẹ ká máa bá wọn sọ̀rọ̀ eléyìí o. Máa yẹ̀kúnù lànà anátàkàlà máa bí hàdà. Ọlọ́run tí wá pé ń tẹ́ ẹ̀sọ́ ní ká àbọ̀n. Ọkùnrin lànà. Ọdún sọ ni ìṣèlú ń dà yìí. Ànájà kí á lámà bí hádà. Ṣojú ẹni ṣíṣíjú ẹni ṣò mọ́ ni ha ọlọ́run tó wá pé ní tẹ́ ẹ sọ nìyẹn tẹ́ máa fọ́ bùrá lẹ́nu tẹ́ máa kó síra lẹ́nu tó gbẹ́ni sọ́hùn. subhanaka hadha buhtanun azim. kẹ́ tó ṣèwádìí ọlọ́run kẹ́ ti wá kọ́kọ́ sọ pé hadha buhtanun azim. kẹ́ ti wá sọ pé subhanaka ha mo ń dàrá ọlọ́run títóbi ọlọ́run mímọ́ fọ́lọ́run ọba o ha hadha buhtanun azim irọ́ ńlá nílé yìí wà. hadha buhtanun azim. kẹ́ ti sọ bẹ́ẹ̀ fúnra yín ẹjá panupọ̀. Yẹ ìzòkó mọ́ láàrùn. A ń tẹ̀ ọ́n ọdún olè. Àìtẹ̀ ìdí límífìlì àbàdá ni kò tẹ́ bọ́

ẹ má tún ṣá irú ẹ̀ mọ́ ẹ má tún gbọ́gbọ́ púpọ̀ kẹ́ ẹ̀ náà tún wá gbà

تشيع الفاحشة في الذين آمنوا Ọlọ́run tí wá sọ̀rọ̀ mí al-fahishatu fil ladhina amanu. Ọlọ́run àwọn tí wọ́n nífẹ̀ẹ́ pé Fil ladhina amanu. Àwọn tí wọ́n nífẹ̀ẹ́ pé kọ́ máa sọ̀tọ̀ kú sọ ń pa àwọn olùgbàgbọ́ òdodo. Fil ladhina amanu. Kọ́ máa parọ́ tí wọ́n ṣe máa wọn. Fil ladhina amanu. Kọ́ máa tàn wọ́n lólè. Fil ladhina amanu. Kọ́ Fil ladhina amanu. Kọ́ máa p

lọ́lọ́wọ́ fi lo kẹ́lìmọ̀ iná lẹ́dínà yòhìbúnà yòhìbúnà ṣùgbò kí láà ń pè ní ṣùgbò yòhìbúnà ìfẹ́ yòhìbúnà ṣùgbò nìyẹn àwọn tí wọ́n nífẹ̀ẹ́ wọ́n tẹ̀sí àlìfáhìṣà tẹ̀sí lẹ́bìnrin àmẹ́nu wọ́n nífẹ̀ẹ́ tí wọ́n máa fẹ́ tẹ̀sí à kí wọ́n máa fẹ́ ìbàjẹ́ wọ́n máa tan ìbàjẹ́ ká lẹ́bìnrin àmẹ́nu nípa àwọn ọmọ ìyá wọn mùsùlùmí. Lahum. Allahu akbar. Láhùn. Àzáàbù ni alímù fi dùnìyà wàl ákírà. Ọlọ́run ní ìyẹlẹ́sẹ̀ ilé orò kò ní báláǹsì fún ọlá yìí. Fi dùnìyà wàl ákírà. Ẹni bá tún jẹ́ àgbẹ̀dà kí á mọ̀ ìyá tún jó dè wọ́n. Wallahu ya'lamu wa antum la ta'lamun. Ọlọ́run ìyá ta yóò ní díwọ̀ yàtọ̀run fún wọn. Wàláhù yá àrẹ̀mù wa ántùm láta àmà. Ántùm láta àlẹ̀mù. Aláàlọ́ ọ̀rọ̀ mọ́ tó pamọ́ ẹ̀yìn ọmọ ohun torí bẹ́ẹ̀ má bá wọn wíwé kú má bá wọn gbọ́gbọ́ kú bọ̀ ohun. Tó bá gbọ́gbọ́ kú bọ̀ ń pẹ́ nìkan má sáré ìgbàgbọ́ bẹ́ẹ̀ o. Nàrúdù bí láàyè ní nǹkan omi ní ìdá sẹ́mi ọ̀hún. Ṣáràn àdáhùn ọ̀hún, ṣáràn àṣàrùhùn. Ṣáràn ọ̀hún, ṣáràn àṣàrùhùn olùṣọ́. Àwọn ọlọ́ olólùṣọ́. La'udu billahi. Kúrò níbi àwọn oríṣiríṣi. Ní qawmin idha sami'u. Àbí ọlọ́ àkúta kúrò lọ́dọ̀ àwọn èèyàn kan láyé. Idha sami'u. Àwọn tẹ́ kó gbogbo ìgbà tí wọ́n bá ti fẹ́ tí wọn kẹ́kì. Sharran adáhùhù. Tán bá fẹ́ tí wọn kẹ́kì aburú kan, Sàránì àbáhùn. Wọ́n bá bẹ̀rẹ̀ sí tan kákàkiri. Sàránì àbáhùn. Ìdáyé àwọn èèyàn pàdédé lónìí, wọ́n á dẹ̀ sọ aburú èèyàn kan. Àbí tí wọ́n rò pa burú àbí tí wọ́n gbọ́n pèèyàn kan. Àbí tí wọ́n kẹ́fín pèèyàn kan wá dẹ̀ jù sórí social media sórí Facebook. Lẹ́sẹ̀kẹsẹ̀ kẹ tó gbọ́. Nàyọ́dù bí láyé ní kọ́rùn ní ìlà sẹ́mi Ọ̀nà táwọn èèyàn fi ń dẹ́sẹ̀ lónìí ó ní agbára jù ọ̀nà táwọn èèyàn fi ń dẹ́sẹ̀ lánàá lọ. ṣàrán àbáyé. ọ̀nà táwọn èèyàn fi opportunity tí wọ́n fi ń gbalada lónìí ó pọ̀ ju opportunity tí wọ́n fi ń gbalada lánàá lọ. ìdánilẹ́kọ̀ọ́ là ń ṣe yìí ẹlòmíì mi tó ń jókòó tó ń wo live ó tún pa àwọn bíi márùn-ún pẹ̀lú ara ẹ̀ ó tún wò àwọn ń gbalada látara pọ́ ń gbọ́. ẹ̀wòrán bẹ́ẹ̀ àwọn tó wá ń wò látara bá ṣe ń ṣe ó lè máa lè yan one thousand jù bẹ́ẹ̀ lọ àtẹ̀gbò tọ́ba tún ọtún sẹ́ǹdẹ̀ sẹ́lòmí ó tún ṣí ẹlòmí ládá kan nìyẹn tẹ́rìkórí rédùn ṣe lásìkò yìí nàájú bí láàyè ẹ̀yà lórí ibú náà ṣe dùn ṣe mẹ́rìnkọ́rùmí ní lásẹ̀mìrún ọlọ́kọ̀ tí ó dá ń pa ọmọ ìyá rẹ̀ mùsùlùmí bá ti sórí Facebook lásẹ̀mìrún gbogbo ọdún ọdún yẹn báyìí wọ̀nà tó dá ọkọ̀ ya kó òpòyàn márùn-ún mẹ́fà méje sọ fún ó ti sọ̀rọ̀ burúkú pọ̀pọ̀yàn thousand. àbáhùn àwòkọ́ ìrọ̀ ni àsàrù. ọlọ́run kó ṣọ́ra kúrò lọ́dọ̀ àwọn ẹni tẹ́ pé àìjá tó ń bá tẹ́fí ní pèèyàn báyìí wọ́n á máa sẹ́ẹ̀dì ẹ̀ káàkiri. àwòkọ́ ìrọ̀ ni àsàrù. dáadáa tó bá wá rí pèèyàn ṣe. àsàrù. àsàrù. ìjà àlóhùn fi sèrè wọ́n wá tọ́jú eléyẹn pamọ́ wọ̀ ní sọ. a ní ẹ̀gà ẹ̀kọ́ kí ni ṣé o náà dáadáa ọlọ́run ló ṣe tẹ́nìkù òṣèrú ẹ̀rí ṣé o nìkan ṣó ni Allahu akbar ọlọ́run kó là o àwọn ènìyàn lára àsọkúsọ wọn rèé ẹlẹ́yìn tí wọ́n ṣe tó yẹ ti wà bẹ́ẹ̀ ti pẹ́ nípa àwọn ọlọ́run. nípa ọgbọ́n tó bá ti gbé dáwà. لولا أنزل إليه ملك فيكون معه نذيرا أو يلقى إليه كنز أو تكون له جنة يأكل مما وقال الظالمون إن تتبعون إلا رجلا مسحورا. kò sí ní tẹ́ni tí ń bani lórúkọ kọjá tó fẹ́ darí ẹ̀mí àwọn èèyàn kúrò lọ́dọ̀ ẹni tó ń bà lórúkọ jẹ́ ń tọ́ náà nìyẹn ẹ̀rí pé bí táà náà parí ẹ̀sìn náà ni pé in tattabi'una illa rajulan rajulan mashuura sọlọ́sọlá ń tún mọ̀ ká ń pẹ́tà kan fẹ́ sọ fún ni pé òkú náà lẹ̀ ń tẹ̀lé o. òǹzò mi jẹ́ ìfọ́tọ̀rọ̀ kúrò lákẹ́lẹ̀ àmì fàlàfà bọ́ọ̀lù ìfàlà ayé sẹ́fì ìrìn náà fẹ̀bí ìlà. a fi máa ń sọ pé a sílẹ̀ kúnlẹ̀ a náà sílẹ̀ kúnlẹ̀ o. ó sọ̀rọ̀ kan nínú àwọn afọ àwọn àgbà ní chad mo sọ̀rọ̀ wọn fún wa ríńjọ́ kan ṣéèkù Ìsá kòkó ni tọ́lọ̀ kúmọ́ ṣẹ̀bá wà pẹ̀lú wọn àmìnà aláfàánà àti gbóòrò wọn ní kò pẹ́ ìbóyá kọ́ntàtì wọn tí a nílọ́wọ́ pọ̀ àmì àpadà rí wọn rí káfímọ́ wíwà láyé àti wíwà lálàáfíà wọn gbogbo mi yóò kí wọ́n lè wà kọ́lọ́n kó bá wa ṣe dáadáa rẹ̀ fún wọn àmìnà ọwà ní hálùkọ̀ pẹ̀lú wọn ní Chad báyìí gbà wá lórí ìjókòó àwọn ni gbogbo ẹni tẹ́ ẹ jẹ́ student gbogbo ẹni tẹ́ ẹ súnmọ́ mi dáadáa gbogbo ẹni máa ń sábà wá bá mi tẹ́ máa ń kó kéèsì ara yín wá ẹ máa wá sọ ohun tó bá ń ṣẹlẹ̀ sẹ́yìn náà tí mò ń gbà yín nímọ̀ràn tó bá jà léegun yẹn máa wá ń bá mi sọ mo dẹ̀ máa ń tọ́ yín sọ́nà lórí ẹ̀ ṣé ẹ̀rá tèmi ni ẹ̀ràn mi lọ́wọ́ ẹ jẹ́ kí mi náà mọ bí mo bá kù sí ẹ máa súnmọ́ mi níjà kọ́ńkọ́ ẹ máa pè mí sáà kéèsì pé ṣé nǹkan báyìí àkíyèsí nǹkan báyìí ń ka yín o ẹ kíyèsí ara o ibi báyìí ẹ ṣe báyìí kò yẹ kẹ ẹ ṣe bẹ́ẹ̀ ṣéèkì ni ẹ wá máa sọ fún mi náà ana kama ni orílẹ̀ na asma minkum kullama ra'aytum fiya shay'an qabiha kùlù tẹ́bárì nǹkan pa mi tí ò da ẹ sọ ẹ wá bá mi.

Wàlá fi ná sí ìmọ̀lá ìbá fi hì. Kò sẹ́ni kan tó wà láyé tí ò lálébù o. Wà máa wà tí Wà máa fi ná sí ìmọ̀lá ìbá fi hì. Ìwọ́n tí máa sábà sọ ní dorí ibú téèyàn ní fura, tí máa sọ ní ẹni òfò téèyàn ní fura. O ní kí máa rí èèyàn kankan nínú àwọn aláṣùmọ̀ ẹ̀kọ́ máa wá pé sàkíyèsí. Wà máa fi ná sí ìmọ̀lá ìbá fi hì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí tó gbé wọn ṣubú nìyẹn. Wà máa fi ná sí man la aiba fihi. àwọn èèyàn nílò sọ fún wọn pé ẹ̀sà kì í ṣe pé kó sọ fún ní public anábì ti kọ́ wa pé ẹ má correct olórí ní public. sùlánù sọlá ẹ lọ pé ẹ lọ bá a sọ lọ pé ní kọ̀rọ̀ bá mo kíyèsí nǹkan báyìí. tẹ̀kọ́tẹ̀kọ́ tìtẹ́ríba kọjá ogun tó ń bá mi yẹn bí ta ti bàdé yìí ní ti já fáyìí gbogbo tí wọ́n bá ṣe mo ṣe ni àrárá o. wà máa fi náà sì máa ń la ìbà fi hì. ọ̀gbọ́nì kan tọ́lọ̀ ń da sáyé nínú wa. wàlá tẹ̀sí kọrí ti kọ́ òlì ní àwọ̀ ìṣàrọ̀. wàlá tẹ̀sí kọrí ti kọ́ òlì ní àwọ̀ ìṣàrọ̀. tí ọba wa fẹ́ pàkíyèsí olórí ẹ. látẹ̀sí kọrí. má sọ di kó wá fi ń ṣẹ̀fì ó fi ń ṣẹ̀ ìyẹn ni tó buru nìkan ó lé. pẹ̀lú kó a máa sọ kó máa fi ṣẹ̀sìn <laughs> ẹ̀rọ àwọn náà ẹ̀rẹ̀ wà wọn náà wà náà. a ò yí sáárọ̀. àlókò máa jó ká kó máa fi àtàǹpà kò jú ìwé pé. alátẹ́sí kọ́rí bí kọ́rí a ò yí sáárọ̀. ṣé mọ́mọ́ náà ilé náà ṣé lérí náà ilé náà. ẹkùn. ara ilé ẹkùn. eléyàn ni kò máa ṣe. àwọn ará ilé wa náà àwọn ìyàwó náà máa sọ ààrẹgbọ́dọ̀ ah, kan ra mọ́ ọ̀sọ́ má bá ń sọ èmi ní bá lé ẹ̀ tó bá ti sọ káwa náà gbà ní ká má ríra ní rí pé ibi o hmm. wọ́n máa pè wá sàkíyèsí o ọmọ kéwù á pè sàkíyèsí jọmọ yẹn tí ò lè dá kò tó má fi lárúbáwá kọrúkọ rẹ̀ kò lè dáka ó lè pè mọ́mù sàkíyèsí mọ́mù gbọ́dọ̀ wá rí ní rí pé ah, ìwọ jọmọ lásán lásán tàbá kọrúkọ ẹ̀kalẹ̀ tàbá wọ̀ wọ́n mọ́ tàà kọ́ ni rárá o kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí ẹ̀ mú ń bẹ̀ wá torí tọ́lọ́ àwa tá ń gbọ́n dàtà àtàwà lọ́nà jíjì ẹjọ́ torí tọ́lọ́ ẹ má gbóná ọlọ́mọ àwọn náà lára ń kíyèsí nípa wa fún wa tẹ́ kíyèsí nípa bá ṣe ń gbádùn yìí pẹ̀lú súnà yìí a tún kí ẹ̀sìn sọ́bà ẹjọ́ ẹ ti ti sọ tẹ́bá rí àléébù kan ẹ má bọ̀ àtọ́jú ẹ̀rí pé ẹ ṣàjà bomọ́ lára ah, ah, ah. ọ̀rọ̀ àìwò òṣèlọ́dọ̀ ti wá o ọ̀dọ̀ ara ẹbí ni àìwò owó kú pí o ń tẹ́ bá rí lọ́rọ̀ tí ẹ wò ó tẹ́ bá ti wá rí ẹ fi hàn wá. wà máa fi náà sì máa ń la ibà fi hì. ẹni tó yára ṣiṣẹ́ jù ó lẹ́ni tó bá ti wà lókè. Allah. ẹni bá wà lókè àwọn èèyàn máa rí òun ni kò ní rí àwọn èèyàn wọ́n máa wò ní kò dẹ̀ fi ní rí ẹ̀ òun náà rẹ̀ ń wò adájúbo ni oríṣiríṣi ojúrò wà wà lókè àwọn èèyàn á báyìí Ara àdúgbò ń wò wá ni ilé náà ń wò wá oríṣiríṣi ni wọ́n ń gbọ́ wá a ọ̀tá ń gbọ́ wa ọ̀rẹ́ ń gbọ́ wa ẹ̀yin tẹ́ ẹjọ́ rẹ̀ yẹ ní kẹwa bá wa sọ̀rọ̀ pé mo kíyèsí nǹkan báyìí mo kíyèsí nǹkan báyìí kọ́mà àti bí i mú yín kọ́mà àti bí i sọ pé kọ́mà àti bí i sọ pé tẹ́yìn bá ti sọ àwọn náà ti ti make adjustment. wọ́n máa fi náà sí máa ń la ìbà fi hì. bàbá àtúntò pèrè wa ní màlẹ́kà fún yín. máa ń la ìbà fi hì. ìbá pọ̀ sí sì sáwà ní ní pọ́lọ̀ ní ká lọ kéwú káde máa tún tá a rí làkọọ́lẹ̀ nínú ọ̀rọ̀ lọ́tọ̀. wọ́n máa fi náà sí máa ń la ìbà fi hì. sẹ́yìn náà bá kéré ọ̀la jù lọ ẹ̀ náà tún àwọn náà tún máa gbọ́. wọ́n máa fi náà sí. táwọn ọmọ tí náà rìbà bí i. Wà látẹ́sì kọrí bí kọrùn lé ní ìṣàwọ̀. ìṣàwọ̀. Àbí ká máa náà fẹ́ pẹ̀rẹ̀ ní sáàkéèsì kó máa súnmọ́ ẹ fáwọn èèyàn afẹ́ dọ̀tí afẹ́ bà lórúkọ jẹ́. Wà pèsè àkéèsì ojú ń rìkọ́dì rárá àkíyèsí kọ́ lílé yẹn tó fẹ́ ṣe àkíyèsí kọ́ ó fẹ́ fún fàṣẹ ni tó bá yẹ pàdéyàn rẹ nìyẹn ìwọ nìyẹn ọlọ́run bá nìyẹn torí ìdí èyí ń tó tàn ọkàn lórí ibú lánàá tọ́lọ́ sọ fún anílà alukuran òun eléyìí o àbẹ̀lọ́ nǹkan ọ̀nà má jìtọ́ fi irú ẹ̀ o àmín báyìí tó ń pa tiwa yìí náà ní kẹjọ ojú bẹ́ẹ̀ náà ní kẹ ojú bẹ́ẹ̀ ní kẹfí máa bá gbà fẹ́ẹ̀sì lò àwọn ọmọ yáwó àwọn jọmọ̀ kan wọ́n wá bá mi bí oṣù bí mẹ́fà kan sẹ́yìn wọ́n náà kíyèsí pé ìmọ̀ọ̀mọ̀ àwọn dágbọ́n ṣe jálàbí àwọn dẹ̀ kíyèsí pé dàpọ̀ tún dágbọ́n wo iṣẹ́ dágbọ́n ṣe àwọn kankan ah mo ní ń tẹ̀rí ẹ má ti yẹ kí n pe ẹni yẹn ẹ̀yin fúnra ara yín ní kẹlẹ́ òṣìṣẹ́ yẹn torí pé tẹ bá lọ rò pé ó ṣe bẹ́ẹ̀ tó bá yẹ kó kò ṣẹlẹ̀ tẹ́mi bá ti pè tí mo bá ti sọ ojú àti ẹni ẹgbẹ́ tí ń sọ̀rọ̀ ń káàkiri. iná bá dábà ní ìsún. ọwọ́ apẹ ènìyàn wá béèrè lọ́wọ́ ẹ̀. ẹnìyàn wá sọ wọn náà rárá pé àwọn ò ṣe jálàbí àwọn ò ṣe kíní pé òun mọ̀ nípa àwọn àgbo ìwòsàn àgbo ìwòsàn oríṣiríṣi àwọn àgúnmu ìwòsàn hmm. oríṣiríṣi ló ń mọ̀ nípa ẹ̀ pé ohun tó ń ṣe nìyẹn pé kì í ṣe jálàbí kì í ṣe jálàbí wọn ò ṣe jálàbí tó bá ń fọlọ́ ń bóra mo ní o ti gbọ́ kí lẹ ló sọ fún yín wọn ò ṣe yára wípé àwọn àgbo òwòsàn ló ń mọ̀ kí ní ìju kí ní títà kí ní ẹ̀dà nǹkan kan àwọn nǹkan òun mọ̀ gan òun dẹ̀ ń bá yàn tó bá bá yàn ṣe tó gbowó lọ́wọ́ ẹ̀ kì í ṣe àárọ̀ eléyẹn tọ̀ information ma wa ń bá wa gẹ́gẹ́ bí ipò tá a wà àwa náà gbọ́dọ̀ wá dúró pa fẹ́ fi tọ́ṣìlẹ̀ àti wo kọ̀ọ̀rọ̀ ọmọ ya wa. wàlá dákà sàdúró. Ọlọ́tọ̀jẹ̀ sàṣù. Láàtàjà àìsàṣù. Ẹ̀rọ ọlọ́run kíyèsí nǹkan kan nípa ọkọ wọn. Nígbà tẹ́ nìyẹn kíyèsí tó kíyèsí pa ọkọ rẹ̀ yẹn kan tó le gan ni tó lágbára gan. Ó wá náà ń fẹ́ bẹ́yà mo sì bá àwọn pe ọkọ òun yìí kí n bọ́ ń bá sọ̀rọ̀. À rárá rárá rárá. Ń tẹ́ kíyèsí yẹn. Ẹ pẹ́ nìyẹn jókòó ẹ fọlọ́run bẹ́ẹ̀. Ẹ sunkún sí lọ́rùn. Kẹ sọ pé ń tẹ́ kíyèsí kó jòsòrò tó lọ́run kí nìyẹn ò dá. Inú yín bàjẹ́ ńgbà tẹ́ rí kẹwàá ṣíwá àtúntò kẹwàá bẹ́kẹ́ ké sí lọ́rùn gan. wàláhì tẹ́bá lè ṣe léyìn ẹ má jẹ́ kó gbọ́ pé èmi ti gbọ́ torí pójú àti tó bá gbọ́ pé mi gbọ́rú ẹ̀ wàláhì ọlọ́run ní kẹrù ọlọ́run yẹn ṣe ó dẹ̀ wọ́ọ̀d wàláhì ó dẹ̀ wọ́ọ̀d ẹnìyẹn náà dẹ̀ fọlọ́ ń búra pé pẹ̀lú tó ṣe yìí òun dẹ̀ fọlọ́ ń búra pé nǹkan yóò ní ṣẹlẹ̀ mọ́. nàrúdù bí kọ́ mi ní ìlànà sẹ́mi rún.

àtẹ̀síwájú bí tàbádé ní ọ̀la pẹ̀lú àánú ọlọ́run àbí ọlọ́run bá nínú àánú rẹ̀ àtijọ́ kan rẹ̀ kójọ púpọ̀ ẹ̀ta sọ ní ìbádà fún wa kójọ́lé lórí ire kó má ṣe wálé lórí ibú kódẹ̀ jọ gbogbo àwọn tí wọ́n ṣe rí bú látara àbí ọlọ́run kọlọ́njọ́ gbàgbọ́ yẹ́sì kórí fún wọn lè dópin kan bá túbá akólúmọ̀ tẹ̀sùmọ̀ ọ̀nà sọ̀hánà kalamu àkíyèsí ilé tí wọ́n pè wá sí lánàá nìyẹn pé àwọn máa ń fẹ́ béèrè béèrè ṣùgbọ́n àti máa ń parí nílẹ̀ ń sáyè fún béèrè náà ah bẹ́ẹ̀ ni o ìdá kó rí bẹ́ẹ̀ lóòótọ́ o la hawla wala quwwata illa billah. ó dẹ̀ já gbogbo àbèrè yẹn papọ̀ kámú lọ́wọ́ yìí nọmba one two three four náà nọmba one wa alaikum salaam wa rahmatullah kẹwàá bá wa ṣe àwọn àbèrè yẹn ní ṣókí ṣókí. نعم àbíkú tún wẹ́lẹ̀ rí ara ẹ náà ọ̀yà ìdáhùn lórí ìbéèrè yìí wọ́n ní tó bá pé ńgbàtà sọ wípé ẹlẹ́rìí mẹrin, ọ gbọ́dọ̀ pé ká tó lè gbà nìkan ṣe ṣìná wọ́n ní tó bá lọ jásí ọkọ ló wá rí ìyàwó rẹ̀ tó ka mọ́ ibi tó ti ń ṣe ṣìná fúnra ara rẹ̀ wọ́n ní sọ́tún bùkátà kó wẹ́lẹ́rìí ọ̀dà náà kí ni wọ́n tún wá ọlọ́run sọ nínú alukùránì pé bá rí ìyàwó rẹ̀ tó wá ma tó sọ pé òun rí kó ṣe ṣìnà kankan ma ṣùgbọ́n òun náà kankan láti fi pọ́ǹtì ẹ̀ kí nìkan náà yóò máa bóyá lè mú mọ̀tẹ́rìkún sásàbẹ̀ wá sẹ̀fì sí inú sọ́ọ̀tún lórí yẹn náà ló wà sọ́rọ̀ yẹn bẹ̀rẹ̀ láti pè sọ́rọ̀ tó náà zan náà ha wọ́n sọ̀rọ̀ náà ha so títí títí tó fi débi pé ẹni tó wá ọkọ tó wá sọ pé òun rí ìyàwó òun tó ṣe ṣìnà á fi ọlọ́run búra á wá fi èpè lórí ìyẹn ni lian tó bá ti wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sáàmù gbà pé tóbìnrin yẹn ò ti jẹ́wọ́ tóbìnrin yẹn takú pé láyé kò ṣẹlẹ̀ tọkùnrin yẹn dẹ̀ yìí sì sì kò ṣẹlẹ̀ òfin tó wà ń bẹ̀ ni pé wọ́n lè fẹ́ra wọn mọ́ ṣùgbọ́n wọ́n á búra wọ́n á dẹ̀ tèpele lórí pé tó bá pẹ́ rọ́ọ̀lù ń bá pa kéègùn máa bá òun kí gbéjìnà sí kẹlọ́ máa bá òun eléyìí náà ni tó bá pẹ́ òótọ́ ló bá sọ kí gbéjìnà sí kẹlọ́ kó máa bá òun náà àwọn sẹpẹ́ẹ̀tì wọn wọn lè jọ kàtà yàrá wọn mọ́ ọkùnrin ò nídìí ẹlẹ́rìí ẹlẹ́rìí tiẹ̀ náà ni pé kó Now. èrò eléyìí nìsín abala méjì ní kíní yẹn ni abala alákọ̀ọ́kọ́ ṣẹ̀rẹ́ ìsìláàmù ní ojú ìwòye tá máa fi ń wọ nǹkan a ní ojú ìwòye pé a máa wo jáníbi maslaha wà jáníbi mafsada almaslaha wal mafsada a máa ń kíyèsí nínú gbogbo tá a bá fẹ́ ṣe ọkùnrin yẹn àbí ká sọ pé tó ní ṣọ́ọ̀pù yẹn akọ́kọ́ wò wípé pẹ̀lú information tó wá bá òun yìí tó ń bá ní kóhun rè art kí ni kí nìyẹn lè bí ṣé òun lè rí nàtíjà dáadáa ṣé òun lè rí good result ṣé kí ni ẹ máa ṣe sóore tó bá ti wò ó tó wo sàákún rẹ̀ tó rí pé máa ṣe sóore evidence wà ńlẹ̀ tó dẹ̀ máa ṣe sóore tó máa rẹ̀ tó ẹ̀ gbà padà tí kí ni ẹ̀dẹ̀ máa fòpin sí tó ń ṣẹlẹ̀ yẹn kó gbégbèsẹ̀ tó bá ti rí pé tó ń bá ní kó ń dálẹ̀ ó máa búrẹ́kẹ́ ó máa bà nǹkan tó pọ̀ jẹ́ torí pé wọn mú lọ́rùn ọwọ́ kìí ṣìgbà tó ṣẹlẹ̀ gangan ni wọ́n kí ẹni ẹmú gírì tí wọ́n mú tọ́dẹ̀ mú pẹ̀lú báàgì yẹn tó ń bá mẹ́ṣàn ẹ̀ bẹ́ẹ̀ ìyá sọ pé ta ló rí un àìrù sọkúsọ ni ẹ ta ló ń sọ̀rọ̀ nípa un ẹni tó wá tó fẹ̀sùn kan àwa fọ́ọ̀d láti sọ pé ìyá alágbájá ló sọ fún mi àwa tún jọ̀tá láàánú àti alágbájá wàhálà wa bẹ́ẹ̀lẹ̀ ládùúgbò tó bá ti já tó kò rọrùn láti tírèsì kìíní yẹn mọ́ sẹ́yìn bá ní kíyàn tírèsì ẹ̀ kíyàn wá fẹ́ lójú ń tó máa bàjẹ́ pọ̀ ju tó máa tún ṣe lọ ìyẹn ni mọ́sádà nìyẹn àwa wo mọ́síláhà ti pé ó dájẹ́ ń dákẹ́ kí n gbà mọ́ra bí àwọn bàbá ṣe ní òfu ẹni kì í ṣẹlẹ̀ ni ò tún ní ṣẹlẹ̀ ìyẹn ti wáyé ná wá jẹ́ kí security èèyàn tight èèyàn ti wá dẹ́ ìyẹn mọ̀ èèyàn wá ṣọ́ra fún eléyàn ni tí lè ṣe tí béèrè yẹn tún gbé dání wọ́n pé títa bá ń gbàtọ́ sọ pé ká máa máa sọ àṣírí ara wa ká máa máa sọ ohun tí ò dá ń pa ara wa títa bá ara burú báyìí ní ìsinmi pé èèyàn tí ká dákẹ́ rárá ẹnìkan ń jalè àdẹ̀ká mọ́bi tó ti ń jalè à ní dákẹ́ ìrànlọ́wọ́ tà lè ṣe fún ni pé ká ṣí lọ́wọ́ ẹnìyẹn ni ò ṣe dáa bí a torí pé ẹnìyẹn ò ń ṣe mùsùlùmí bó ṣe ti rí tó gbé báàgì tó ṣe kíni tó jáde yẹn ibẹ̀ ló ti máa kí ó wá lè bó láṣìírí kó má pariwo ẹ̀ síta dábàgbì yẹn padà dápadà lẹ́rọ̀ dápadà lẹ́rọ̀ ẹ̀rẹ̀ kójú àti òun náà ti ah! tó bá ti ṣe rí tó sọ pé nǹkan sọnù bí njọ́ mi tó ti ń wà má dárúkọ o ah, ah, ẹjọ́ ẹjọ́ ẹjọ́ gbogbo orú eléyẹn níta gbọ́dọ̀ kọ́ ni tabarí kò tó parun tọmọ ya wa kan tó gbẹ́kalẹ̀ fáwọn ká má dákẹ́ máa wò ká ti ti pàkíyèsí ẹ̀ tàbárí pé ńgbà tá a pàkíyèsí ẹ̀ ńṣe ló tún ó tún fajánú kò tún gbà ká pàkíyèsí àwọn èèyàn pé káwọn èèyàn máa kò sí ó ti jẹ́ kò tó panú lẹ̀ o ó ti pé ọ̀nà méjì náà máa ń gbà fi wá solution sí nǹkan ìsáraká sọ̀pọ̀ ẹni tó fẹ́ dá burú lẹ̀ tí wọ́n tó fẹ́ ṣe yóò dá ó fẹ́ kó bá àwọn èèyàn fẹ́ ṣèkà fáwọn èèyàn ni ó fẹ́ gbá àwọn èèyàn ni ó fẹ́ lọ àwọn èèyàn jìbìtì ni ó ká tètè tó bá tètè gbọ́ tó gbàgbà wí tó sọ́pù ẹ̀ alhamdulillah fa biha wa ni'ma ṣùgbọ́n tá a bá rí pé àìpẹ́ ah, kò gbọ́ bá a ṣe bá a ṣe ń gbé lọ́wọ́ ló tún bọ̀ ká káàtì yàtọ̀ fáwọn èèyàn pé ẹ bí ọdún mélòó kan sẹ́yìn alhamdulillah àwọn tí wọ́n lè testify sílẹ̀ tí mo ń sọ náà ni wọ́n jókòó yìí ọ̀rọ̀ tí mo ń sọ ní sáti sọ́dún kèlò ẹ̀rọ ọlọ́run kan tó wá tó ń dánnu òun ní 5 million lákàntì òun tún ní kí n 2.3 million lákàntì òun ṣe business kẹ̀lẹ́ nìkan wá fún ìsàkáǹtì òun ọ̀rọ̀ tí mò ń sọ ti sọ́dún kèlò. fọ́yẹ̀ ẹ̀sùkọ́ lélẹ̀ yìí o ah, tipẹ́tipẹ́ tí mo ní ẹ ṣọ́ra fọ́mọ ya wa yìí o ẹ má láàrin mọ́ lọ́wọ́dọ̀ rẹ o gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí scam ni o tó náà ìwọ tọ́ba rí sọ omi ẹ̀ bá àwọn tí mo ṣe business pẹ̀lú ẹ̀ tọ́ba rí sẹ́ báyìí ẹ̀yin kan máa bẹ ọkọ̀ sí nídìí máa ṣe kíní kan. mo sọ fún ọmọ ya pé ṣọ́ra o ntẹ́ni yìí ń sọ yìí skáàmù ni o kó má lọ padà já pé lẹ́yìn ò rẹ̀yìn àwọn abẹ́lómi nu yín ẹ bá gbàjọ bíi two hundred thousand ẹ bá kólé lọ́wọ́ ẹ ẹni ẹ ti tọ́dún kìlú báyìí gan torí ẹ o ẹ ṣọ́ra o kò dẹ̀ pẹ́ náà lóòótọ́ ká mọ̀ pé pé aaa. so ẹlòmínà ti bá lọ bẹ́ èyàn gbọ́dọ̀ dákẹ́ tí a bá ti gẹ́ ti rí èyàn bẹ́ẹ̀ pé ah ẹni yìí pẹ̀lú àwọn kan tó sọ pẹ̀lú bó ṣe ṣe yìí ó dà pé ó kúkú ọ̀rọ̀ yìí ni ẹnìkan náà ti wá bí náà ń gbà kan sí ẹ pé amẹ́ríkánà ẹgbogbo náà dájá jọ rí òun amẹ́ríkánà ó gbórí wọlé tán báyìí fast kódà kánà tètè jára wá ní. a àdílẹ̀ tàbí ẹ̀nà rẹ̀ o so àwọn èèyàn gbọ́dọ̀ ẹni tábà ti rí pé aburú wà lọ́wọ́ ẹ̀ à ní jẹ́ ká aburú ẹ̀ lọ ran ẹlòmí á ti dẹ́kun ẹ̀ ìyẹn nìsín so kájàkálẹ̀ àrùn máa ṣẹlẹ̀ nìyẹn ìyẹn yàtọ̀ sí ìmá tọpinpin ẹni bani lórúkọ jẹ́ àbí ká má kọ́sùn ẹni irú ọmọ yàwó amẹ́ríkánà yìí mo dìídì bọ̀dẹ̀ rí pé ó dà pé ó ti gbọ́n ju ìmọ̀ràn lọ so náà wá rí pé ó dà kan ti gẹ́ẹ̀tì òun pátápátá ó yà rọra yọ rẹ̀ ó dá kò yà wá bímọ ó yà ya so ìyẹn bẹ́ẹ̀ náà nọ́mbà tírì alaikum salaam wa rahmatullah. Naam. sallallahu alaihi wasallam tí a yà lọ náà náà náà náà náà ẹ ṣe gan-an bí a bá ṣe ń pẹ́ láyé tí náà ni ẹ ti máa gbóríṣiríṣi sí ibi kan náà ló yẹ̀ṣẹ̀ sọ́njẹ́ òní tó sọ ẹ̀jákujàkọ àbíkínà tẹ̀sí gbórókèlé yẹn tó ní ẹ̀kù sí kàfàárọ̀ nínú Ramadan fẹ́ tó bá súnmọ́ ìyàwó rẹ̀ lọ́sàn àwẹ̀ anábìnrin sọ pé iná ọmọ ìyá àìṣù mi kún pọ̀sọ̀ yẹ́rọ sílẹ̀ àfàn kẹsì rọ̀ kò lè jọ wá lójú tí náà ń tẹ̀yìn rẹ̀ bá gùn tó bá ṣẹ̀mí dáwọn àsìkò gbà kan láyé ó sì máa róríṣiríṣi àwọn bálá bálá bálá bálá ọ̀kan náà náà lélẹ̀ so káṣà máa jẹ́ lọ ni àbí torí pé ṣẹ́rí eh, ṣẹ́rí oníkàlùkù náà lásìkò tá a wà yìí oníkàlùkù náà ṣáà ń fẹ́ mú fásiwá tuntun wá àgbẹ́gbà tí yẹn náà fẹ́ sọ́sọ́ pé mo mú ó ní òun fẹ́ mú àwọn ọ̀rọ̀ tuntun míì táwọn yóò gbọ́rí tòun tó máa ń ṣàwọn yẹn náà nìyẹn kàn fẹ́ create awareness e wọn bá ti lè ju ọ̀rọ̀ kan títa ní ìjà àyàn bá he àtùpà fẹ́rẹ̀ onísúnà tó ní bídíà ní ẹ̀dẹ̀wọ̀n kọ́ àwọn alùsúnà ìdẹ̀dẹ̀ tá máa fi gbọ́ni pé bídíà tún ní kíní kan ó dà ṣé yìí ṣáà sí ẹni tó ń ṣe etí wa bá nà wọn náà bá ní followers rẹpẹtẹ lórí Facebook lórí kíní a bá sọ́ di bójú ọjọ́ ṣe rí la máa wá gbowọ́nú aago jíjẹ sàhórì wa lásìkò báyìí bí ìyàgò báyìí òun ló dá káti máa pòpin sí níṣẹ́ lè sáàfà súnà kan tó sọ orú ẹ̀rí pé kò tọ́ kó wá sọ pé ká má máa sọ pé àgò báyìí kí ni ká máa sọ kí ló wá fẹ́ fi ṣòdiwọ̀n ànábì máa ń lẹ́yìn tó bá jẹ sàhórì tán ó máa títí dìgbà tó máa fi kí sọ̀rọ̀ tó bí ó máa ka áyà fífì kí ló fẹ́ fi ṣòdiwọ̀n àsìkò yẹn síra wọn fáwọn èèyàn kí ló fẹ́ fi ṣe kọ́dà kò yẹ ká fagbó kírun mọ́gbọ̀n pàápàá pé ẹ̀sùrátù sóbì ní ìsìn àsìkò tó bí aago báyìí ti ń wọlé tàlẹ́ máa kí ìtí ò ká pámánẹ́ǹtì jíjẹ sàárì di aago márùn-ún àbọ̀ ìtí ò ká pámánẹ́ǹtì sọ̀rọ̀ láti wá sí mẹ́fà tójú bó bá ṣe ń chẹ́ǹjì ká máa chẹ́ǹjì òun náà bójú ọjọ́ bá ṣe ń chẹ́ǹjì ká máa chẹ́ǹjì òun náà ní ìsìn ń ni láti bí àná láti bí ìjẹta ní ìsìn wá sí títí di bí àná ń tá àkíyèsí ni pé bí aago méje ó ti kú bí ìṣẹ́jú márùn-ún mọ́gbìmí ẹ ti wọlé ẹnu ti tó ṣí káwá pàmánẹ̀tì ẹ̀sùn pé láyé o aago méje gẹ́gẹ́ ní irun o la máa ṣínú o àbí aago méje kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni o torí pé ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́dún tó kọjá a ti ṣínú orílẹ̀ aago mẹ́fà àbọ̀ àdẹ̀mọ̀ bí yóò máa tún fi débẹ̀ náà lọ́dún yìí wẹ́dà yẹn bọ́lọ́ bá ṣe mú wá lásìkò kọ̀ọ̀kan la ṣe ń lò la ṣe ń tẹ̀lé

nísọ̀pílẹ̀ wáyé sáàdẹ̀ gbọ́dọ̀ máa fọ́lù ẹ̀ ká lè fi mọ̀ èyí tí wọ́n bá pè kábà lè béèrè fẹ́ tọ́ wa àwọn fẹ́ẹ̀sì tiẹ̀ gbádùn náà kọlọ́ba wa kó tó bá wa mú wọn dúró dáadáa wọ́n ń ṣe dáadáa pẹ̀lú wa púpọ̀ gé wá sí wáǹgbé kúgbé wọn tọ́ ṣe torípa wa náà fi ń sọ̀sọ̀kùsọ̀ náà wọ́n ti ń pilẹ̀ lọ ìzọ́kùn dáhùn lórí ìbéèrè tí àwọn bàbá béèrè pàpàláwà tá a gbọ́ béèrè yẹn tá a wà lẹ́yìn. a ní níjọ́ jimá nínú àwọn ọ̀rọ̀ tá a sọ nínú ìdálẹ́kọ̀ọ́ ni pé sọ́látù tarawih ètò fi ń lọ́lá jù fún èèyàn láti kí súnà rẹ̀ ni pé ká kí tán pátápátá pẹ̀lú imam pẹ̀lú wítìrì mẹ́ta yẹn ká kí tán pátápátá pẹ̀lú imam so súnà rẹ̀ nìyẹn kì í ṣe pé ká kí tarawih ká kí ní mẹ́jọ ká lọ kí wítìrì ńlé àwọn àwọn ìmọ̀ọ̀mù kan máa ń ṣèṣe sí pé tó bá ti kí tàrọ́wì ìtàn àwọn oníkálukú lọ kí wíṣù ìlú oníkálukú wá túká so ó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmọ̀ọ̀mù yẹn mọ̀ pé ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta tánà kí tàrọ́wì ìfún àwọn èèyàn ó kí tán pátápátá délẹ̀ porogodo ni ìgbà táwọn sọ́ábà náà bẹ̀rẹ̀ sí kí wọ́n kí tán pátápátá pẹ̀lú wíṣù ìní súnà wíṣù ìní Ramadan ni kí á kí wíṣù ìní jọmọ́ súnà rẹ̀ lẹ́yìn Ramadan ni kóníkálukú dákínú ilé ẹ̀ so àfikà padà sórí ìṣesí yẹn àwọn tó bá yẹ tó bá àwọn ṣe ń ṣe nìyẹn àwọn máa ń kí láàbọ̀ nítọ̀ kò sí tàà lè ṣe lórí ọ̀rọ̀ orú wọn ìpé káánà dẹ̀ lọ dá nǹkan kí ńgbàtàbà sí ní kápá lórí ẹ̀ ṣùgbọ́n káàkiri wọn sáà kéèzì ká sọ fún wọn káàdẹ̀ sọ pé a tún náà kí òkan tó sọ pé báyìí ló ṣe yẹ ká ṣe o ẹ̀yin náà dẹ̀rí lára àwọn afáwa níyàn ẹ̀yẹ ká pọmọ lé kí o wà náà kó tún ṣàlàyé fún tí wọ́n bá ṣe agídí pẹ̀lú àna ọlọ́run aṣàlàyé ká dúró ń bèè fún tòní sọ̀hánà kalamu fámìlì ìlànà Assalamualaikum warahmatullahi wabarakatuh. program wa ti 90.5 ìyẹn ti wà sílìdì pẹ̀lú ògo ọlọ́run títí tí ramadan máa fi tán ni a fi máa ṣe kì í ṣe jẹ́ mẹ́wàá mọ́ sọ àwọn ẹ̀rọ ọlọ́run kan ti dúró pé àwọn náà kàn sínú àti sanwó lórí ẹ̀ aago mẹ́jọ àárọ̀ kù mẹ́wàá òní eléyẹn just ten minutes pé.